بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله àkọ́kọ́ òun wípé a ń fi àsìkò yìí sọ fún wa wípé tafsir tí àwọn àfá wa fadilatu sheikh Sulaiman Muhammad al-Awwal amúdíyẹ hafidhahullah tí wọ́n máa ṣe fún wa yóò máa wáyé ní ah, ẹ̀mẹ́rin lọ́sẹ̀ tòníjọ́ tuesday wednesday saturday àti sunday ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin òun náà ni yóò fi máa wáyé ní dédé àsìkò yìí títí di aago mẹ́fà àbọ̀ òun náà ni yóò fi máa wáyé so ṣùgbọ́n tẹ̀síìrì yìí àbí àwọn àtọ́ ọba ti ń wí àmọ́ rọ sòrírọ̀ yìí kò ní ìtumọ̀ kankan ju wípé yóò lè fún àwọn àfáwa náà ní àǹfààní láti máa fi sinmi díẹ̀díẹ̀ sòtòrí pé iṣẹ́ ọlọ́run ọba tí wọ́n gbé lọ́wọ́ pọ̀ ọlọ́run kọba nìkan wọ́n ní ẹ̀sán lóore wọ́n ṣe kìyàmù lẹ́yìn a sì ṣẹ̀darí síbi prógráàmù kan ni èrìbì kan náà ni wọ́n fi kúrò tó ká tó máa ṣe eléyìí báyìí tó kí Allah subhanahu àtàwọn àtẹ̀yìn ọlọ́run kó san nìkọ̀kan wa ní ẹ̀sán lóore kó bá lọ sí sínú ìdáná àtàwọn àtẹ̀wọ̀n fáwọn wọ́n ti أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكو يا رب عافنا كأيوب إذا عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجوناه وأسبل علينا ذلة سترك واكفنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم ويقولون سبعة رجما بالغيب ويقولون سابعة كلب ويقولون سبعة وثامنهم كلبهم رجما بالغيب ويقولون ثلاثة رابع كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة ثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت بهم منهم أحدا ولا تقولن لشيء ذلك غدا إلا أن يشاء الله واذكر ربك إذا نسيت وقل عسى أن يهدي ربي لأقرب من هذا رشدا ولبثوا في كهف ثلاثمائة وازدادوا تسعا قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل ولا تمال فيهم ولبثوا في كافهم ثلاث مئة وازدادوا تسعا قل الله أعلم بما لبثوا أسمع بهم وأبصر أبصر, أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا أعانكم الله الحمد لله الحمد لله الذي جعلنا من عباده المؤمنين ثم نصلي ونسلم على رسولنا الكريم المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وقل لكم بعد سؤال مسلم أدون تراجعين في جماعة الجريفان النبي صلى الله عليه وسلم فإن ضرب رأسها فذكر الخطوة ألا برسلتكم كان النبي برسلتكم لك أتيا ولا في الصحابة أتيا ولا فلما توقف بلوى النبي صلى الله عليه وسلم دبل الإسلام ẹ̀rọ àti ẹ̀sìn àdúgbòdò ọlọ́run lọ́wọ́. àwọn afọ àwa wọn ní adúpẹ́ fún ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala a fi tẹ̀síìrù kọ́ ní ọdún kọlọ ọlọ́run sì jẹ́ ọjọ́ fún àti lọ́bẹ̀rẹ̀ láyé àti o. wọ́n ní a kọ́ lọ́dún tó lọ ọlọ́run fún wa ṣe fún wa tó jẹ́ pé àwa náà la fún wa bẹ̀rẹ̀ rẹ̀ jọ gbogbo ẹni tí mo bá yóò sọ̀rọ̀ tí wọn ò lu tí wọn ò sì ṣàkóso ọlọ́njọ́ ọjà mi nígbà láti ara wọn Awọn àwọn àfa wa wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń bá gbogbo ara yín kọ̀ wà lọ́ọ̀kú kánà wàtà abẹ́ ọ̀nù ọlọ́wọ́n bá adákùnmọ́gbà lábẹ́ra ìkọ̀ọ̀kan gbogbo àwọn tí wọ́n ń sọ lọ́jọ́ pọ̀rọ̀ ń sọ ṣùgbọ́n ó kù díẹ̀ káàkiri náà kìí ti bẹ̀rẹ̀ ọlọ́pàá ní fọ́ọ̀tù ẹlẹ́mìí o wọ́n bá ara àti àná. gbogbo àwọn táwọn náà ń kọ́ ṣùgbọ́n tó jáde pé ó kù díẹ̀ káàtó tí wọn ò sì mà ọlọ́run jọ tí náà àwọn tí wọ́n wá ń sọ tí wọ́n mọ̀ kò kú tí ọlọ́run tó a sí ara tìyà náà ṣùgbọ́n bá ní gbogbo àwọn èèyàn tó jẹ́ ń pé àwọn wọ́n màmá láwọn ìkú ìfara ayé sáǹtì màmá bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ wípé àwọn ọmọ ànábì ádámù ọba tiẹ̀ mọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ nínú ẹni wọn pé ọlọ́run ọba Allah mà ọlọ́run gbà tọ́wọ́ jẹ́ pé gbogbo àwa mùsùlùmí ìṣọ̀kan tọ́lọ́ ń fi rọ̀mọ̀bọ́n ni là bá lò kọ́dà yóò yanjú wàhálà wa yòókù. ẹ̀sìn Islam ẹ̀sìn ìṣọ̀kan ni kódà tó gbogbo àwa mùsùlùmí yóò tí ń oṣù yìí ọlọ́run ti bá àwọn nìkan dáná bí ọ̀sán jẹ̀mọ́ ẹ̀wọ́ dáadáa bá gbé kó lóṣù. tá a máa ń lo ìṣọ̀kan èyí tí ń bẹ nínú oṣù yìí tí òun kálukú wa tá a sì mà ẹ dákun ẹ jẹ́ ká wo dáadáa ìtaàgbé kúrò nínú oṣù yìí. alágbàwí làwọn àfa àwọn kọ́ọ̀rùn sọ kùránì kalẹ̀ fún ọ̀pọ̀ èèyàn lónìí ní yóò ní tí bàbá àwọn túnú ní àwọn túnú wọ́n wá ní bàbá ó lọ́nà tí ilé tí bá àwọn èyí tó bá tẹ̀ àtàdé mu ìlọ́sọ̀ náà tàdé èyí tó bá tẹ̀ ń sábà àwọn sọ lòun náà sọ ní ìsìn ọlọ́njọ́ ọjà ìsàánú. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń tú àlùkùránì tó jẹ́ pé kì í ṣe àwọn ní àlọ́sùlánù ọ̀tá aláṣọ kalẹ̀ yóò wà á àti wọ́n yóò ní à ẹ mọ̀ wípé èyí tó bá gbà àwọn bàbá ńlá nẹ́bí tún un bí bàbá àwọn ṣe tún un náà lòun ṣe máa tún un. wọ́n tẹ̀lé mi lérò pé kí ló dé kí lè kiri lára láti yí padà ó láti bẹ̀rẹ̀ kùránì dé dópin òun só ni bí òun ṣe ń pọ̀ túmọ̀ rẹ̀ sí un bó ṣe wà lọ́pọ̀lọ́ òun tí ń bẹ́lẹ̀ náà kọ́dà bẹ́ẹ̀ bá ba mùsàfọ́ wọn kò sí tó bẹ́ẹ̀ e túmọ̀ ó wá dá wọn lóhùn wípé a ẹ mọ̀ wípé kùránì láti bẹ̀rẹ̀ tó fi dé ìparí òun sọ ni òun kọ ìtumọ̀ rẹ̀ kalẹ̀ ni bí wọ́n ti tú fóun nu ó sì jẹ́ kó ṣe wà nínú tó máa tó kalẹ̀ wa sọ̀rọ̀ wà ní àwọn tí ń gbọ́n gbọ́ tó ń gbà náà tó bá wá jẹ́ pé dáadáa gbogbo àbáwí ní wá àsìkò yìí tí wọ́n ti wá nígbà tí kò sí rọmọdán àwọn èèyàn àwọn àwọn èèyàn sọrọ táà sì rẹ ti ń nínú àwọn èèyàn gbà náà tó bá wá jọ wípé nínú yìí tí ọlọ́wọ́n bá ti mú ṣètọ́ọ̀nù àtàwọn ọmọ rẹ̀ tó ẹ wo àǹfààní ńláńlá èyí tó mi àtẹ̀yìn nínú oṣù yìí. tẹ̀síìrù ti paradà kọjọ tẹ̀síìrù mà wá ń ogún. tẹ̀síìrù wá paradà kò jẹ́ tẹ̀síìrù mà ó wá di ogún. bí máa ní láàyè bí ìdí máa sọ́nà àná bẹ́ẹ̀ bá fẹ́ ẹwà gbọ́ bẹ́ẹ̀ wà fẹ́ ẹwà gbọ́ ọmọ tó kù wá dé wípé gbọ́ kọ́dà kò jẹ́ pẹ̀lú alọ́ ìdúró òun kálukú wọn wà á máa sọ fún wà á máa bẹ́ẹ̀ náà lòun ó ṣe máa tu fáwọn èèyàn ẹ̀ ń bá àwọn èèyàn ní bó ṣe rí òun náà là ee eh, àgbo àpàdé ọlọ́run ọba lẹ́sìn ògbòjì o. àwọn àbá wa wọ́n ní ẹjẹ́ àlọ́mọ o wípé gbogbo wa là ń lọ pàdé ọlọ́run ọba lẹ́sìn ògbòjì. àwa ń bẹ̀. à ń bẹ̀. ní ìjọkan oṣù rẹ̀. ní ìjọkan oṣù rẹ̀. gbogbo tí ó àwa fún ìyọnú ẹ̀yìn ìjọ jẹ́ o gbogbo ń tọ́lọ́wọ́n bá máa lò wá fún ìyọ́nú rẹ̀ ní kọ́lọ́wọ́n bá jẹ́ ó jẹ́ o. ọ̀rọ̀ òdì májì ó tẹnu wa jáde o. ọlọ́njọ́ ọ̀rọ̀ òdì májì ó tẹnu sí wa jáde o. ọ̀rọ̀ bínú wọ ọlọ́run májì ó tẹnu wa jáde. ọ̀rọ̀ bínú wọ ọlọ́run dákun májì ó tẹnu wa jáde. sáà bá bàbá lo òṣòro gbèǹjà òótọ́ ọ̀rọ̀ màmí ọ̀rọ̀ tó kẹnu pọ̀ màmí májà wò kónú páńpáń. tí àwọn àgbàlagbà tí wọ́n bá sọ wípé ìwọ ọlọ́run ọba ṣòro ń gbé ń jà ọ̀rọ̀ tó mà tóbi ni ọ̀rọ̀ tó kẹnu mà ni ọlọ́run má jẹ́ káwa kó sínú páńpẹ́ yìí ọlọ́run. bó ṣe wù ọ́ lọ máa ṣe o. torí pé bó ṣe wù ọlọ́run ọba náà ló máa ń ṣe. ní èsì ìfìtàfẹ́yìn rẹ̀ hádà tẹ̀sí bìṣúrọ́ fi kàn wà má zilna fi kọ́lì láì kàhálà sọ́yà kúnà tàlátà tó rọ́ ويقولون خمسة ثالث كلب رجما بالغيب كلا من كفر كتا سولة كفل الماضي بالحاضر نيسي abẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ sọ́tún káà débi àyà yìí tí a kà yìí ibẹ̀ náà ni a ti gbé e a lè ṣàlàyé káyé bá a tún tá a ti lọ papọ̀ mọ́ tá a máa sọ ní ìsọ́jú ìdí abẹ́rẹ́ sọ́tún káà ní pé a fi lè ti gbé láti fáájà káàkiri sunday sunday dáa bí ìfowó sọ́rọ́tù ìbákọ́rọ̀ dáa débi gbọ́dọ̀ máa sọ̀rọ̀ wípé wà búrú mímọ ọ̀rọ̀ fọ́kún lọ́wọ́ alára sàyíra yá ayé ànáfi kò lómi mà fi àrùbí alára sàyíra. yìí tó sì jẹ́ àgbẹ̀ láti sọ́rọ́tù nìkà òun náà ní wípé àwọn àkọ́ àwọn akọ́lọ̀ ń jẹ́ wọn pẹ́ wọ́n ní wáàsí tó máa ń ṣe fún wa ní gbogbo ọjọ́ sunday sunday ní ìyànà bódìjà suratul baqara yìí náà ni wọ́n ti gbé e tó jẹ́ tẹ̀síìn tó sì jẹ́ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí àti ìkúrò ní suratul orí ayé táwọn afọ àkàlù ìṣòro náà ni adé ní. ní èsìn a sọ̀rọ̀ nípa ọpẹ́ bí Allah subhanahu bó ti pọ̀ sí béèyàn ṣe fi máa lè tí ò tí ìdọ̀wọ́ èèyàn ní oore béèyàn tó ń bẹ lọ́wọ́ èèyàn ṣe máa da àti tí ó sì máa lùbáríkà bí àbá ń sọ pé àtàlàyé ẹ̀. ní ẹ̀sìn a sọ̀rọ̀ nípa ọpẹ́ bí àwọn àbọ̀ wa wọ́n lè rẹ̀ fún wa àti béèyàn ṣe máa dúpẹ́ tí ó fi máa fi ọpẹ́ yìí tún lé oore tí ò tí bá tí ó fi máa bá lọ́wọ́ rẹ̀ àti tí ó láti máa fi ọpẹ́ yìí gbé orí ìtúbẹ̀lọ́ rẹ̀ mọ́lẹ̀ kéèyàn ọlọ́nu ẹ̀kọ́ kọ́lọ́ ń bímọ bí kọ́lọ́ ń ṣe burú tó kọ́lọ́ wọn kórìíra rẹ̀ tó lè fa ìbínú kọ́lọ́ wọn fa àti rẹ̀ àṣàlàyé ẹ̀. ọlọ́nu ẹ̀gbàgà ó sọ wípé ọlọ́wọ́n bímọ àwọn àwọn àṣàlàyé fún nípa bí ọlọ́wọ́n bá ṣe lè bínú pẹ̀lú gbólóhùn yìí tí sánmà àti ilẹ̀ lè fàyà nítorí rẹ̀ gbogbo eléyìí náà làwọn afọ àwọn ṣàlàyé fún wa. gbogbo ní ìgbàlẹ́ sí ọlọ́run ọba yìí tọ́jú yóò lè yá ayé ọlọ́run ló ń bí bẹ̀ fóun fi lè wẹ̀ tí ó lóore lọ́ba dọ́dọ̀ rẹ̀ ọlọ́run ló ń bí bẹ̀ fóun fi lè wẹ̀ tí ó lò lókulò nínú ìbílẹ̀ wa fún un ayyukun ahsanu amala kale wọn tí ó sòrò tí bá bẹ̀rẹ̀ rẹ̀ nínú tí ń bákan náà àwọn àpá wa nínú gbogbo ń tọ́sàlẹ̀ yìí fún wa òun náà gbogbo yòdò yìí ní ayé yìí ọlọ́run fi síbẹ̀ láti lè wa láti lè mà ta lẹ́ni tí yóò lò ó láti fi ń bínú ọlọ́run àbí ẹni tí ó lò ó tí ó sì fi rí ìyọnu ọlọ́run ọba. gbogbo mírèkù ìyanu ńlá tẹ ẹ bá ń tàbí ti lọ dájú ìjẹ́ èèmà lára tọ́lọ́tọ́ nàbì ọ̀rọ̀ àwọn àtàbùkáàfì tọ́ba ń ṣe ilé mà á jẹ́ pé gbogbo tọ́ba ti súnmọ́ ọ̀nà èèyàn máa rí sí tá a bá sọwọ́ báyìí ìka ọwọ́ bá bá ṣe ń sun lójú là ní rí mọ́ bá bá ń sun ẹ̀yìn ilá máa rí sí bí nǹkan bá káńtà tó ti súnmọ́ èèyàn kò ní lápàlẹ́ èèyàn tó kéèyàn máa wò lọ́ọ̀kan lọ́ọ̀kan tẹ́ ẹ bá ń rò kí ọ̀rọ̀ àwọn àtàbùkáàfì èèmà tó lè mú yàn lánà tí òrìlè bá dé mọ́ ọ̀rọ̀ níbi ìlú bẹ́ẹ̀ lọ. bákan náà nínú ìmọ̀ bá fún ànábìwá Muhammad òun náà fún níṣẹ́ ìyanu tó àwọn rẹ̀ lọ bẹ́ẹ̀ sì ni nínú tí gbogbo wa tá a mọ̀ òun náà ní pé ìyọwọ́ bá bó bá ṣe jìnnà sí wa bẹ́ẹ̀ náà ni nǹkan yẹn ní òun ṣe máa jìnnà sí wa ọlọ́run wá sí èèmà ó fi síbi ọ̀rọ̀ àwọn àwọn yìí lè ba àmọ́ èèmà tọ́lọ́run bá fún àlejò wa Muhammad. lára àwọn dáadáa tá a tún rí Allah subhanahu wa ta'ala kì í gbogbo ẹ̀dá tọ́ba ti kékeré bẹ̀rẹ̀ ìsìn ọlọ́run ọba kèé sẹgbẹ́ tó fi àgbàlagbà jọyìn o. ọlọ́run ọba wa tọ́kùnrin bá a mà wípé ọba wa yìí kì í sọba alábòsí gbogbo ẹnikẹ́ni tó bá fi kékeré rẹ̀ bẹ̀rẹ̀ ìsìn ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ kì í àgbàlagbà tó jẹ́ pé ń gbòó فتية آمنوا بربهم وزدناهم هدى إليه تنجا كيسي nítorí ọlẹ́ẹ̀kẹ́ kámẹ́jì òkú láwọn stéèjì kan kí ẹjọ́ lọ mọ̀ ní èsì ìdè ìsìláàmù tó jẹ́ tòótọ́ ó rí ìdókòó tẹ́lẹ̀ yorùbá òun náà ni pé à ń dàgbà mọ ìsìláàmù mi àmọ́ láti kéke eléyìí yóò fi jẹ́ àkíyèsí nípa wípé ká tètè fi ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ àwọn ọmọ láti kékeré yóò lè máa jẹ́ àǹfààní fún àwọn ọmọ wa torí pé eléyìí òun ni tó lù wá ní ilẹ̀ Yorùbá ń bíbá yìí. jọ̀mọ́ra lára dáadáa tá a rí nípa kẹ́yìn òbí kékeré bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀mí rẹ̀ òun náà ní tọ́nà àdìsí àbúrò ọ̀sà tọ́nà tó fà nǹkan àwọn èèyàn méje wípé wọ́n wà láti òjì ọlọ́run lọ́jọ́ tí òní sí òjì àpò òjì ọlọ́run wà lẹ́kọ̀ọ́ bí Rasulullahi sallallahu alaihi wasallam àti ṣáàbùn mẹ́ṣà alàtọ̀ àtìlá ọ̀dọ́ la ń gba tọ́jẹ́ wípé pọ̀pọ̀pọ̀ tí wọ́n rìn wọn bẹ̀rẹ̀ lé ayé rẹ̀ síbi ìdìtọ́lọ́. nínú tá a rí wípé nínú dáadáa òun náà ẹni ká fi àti kékeré fi ẹ̀sìn kọ́ àwọn ọmọ kéékèèké òun náà ni ń tá rí nínú àdìsí ànábìwá Muhammad sallallahu alaihi wasallam wípé bo wípé àwọn èèyàn méje kan wọ́n wà lábẹ́ ìbòjì ọlọ́wọ́n ọba tánàbí sì dá pọ̀ ńbẹ̀ sí ọ̀dọ́mọ kékeré tó bẹ̀rẹ̀ sí ọlọ́wọ́n ọba láti kékeré rẹ̀. jẹ́mọ́ ń àṣàlàyé gbogbo sì máa rí papọ̀ papọ̀ káwọ́ papọ̀ kílù papọ̀ gbogbo ti wà àwọn ọmọ bẹ́ẹ̀ náà nìdàkejì olórí ibú kí lè wọ́n mọ́ papọ̀ kọ́nà wọ́n mọ́ káwọ̀ wọ́n bí a ṣe ń ṣe náà wọ́n jọ máa ṣe tí lónìí irú téèyàn bá jẹ́ iná nírú àwọn tí wọ́n mọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni táwọn àbọ̀ wa tí wọ́n fún wa lọ́dún tó lọ òun náà ní wípé nínú ìmọ̀ òun náà ní pé gbogbo ilé wọn ò papọ̀ ààyè wọn ò papọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tó bá jẹ́ olórí ibú náà wọ́n sì máa pàdé ara wọn ilé wọn ò papọ̀ ọ̀nà wọn ò papọ̀ látara wípé ọ̀nà wọn ṣọ̀kan náà. àwọn ọ̀sẹ́kù káàbì ọ̀rọ̀ langba ní à méje ní à ajá wọn lóṣù kẹjọ wọn jáde ní lẹ́sìn ìdílé wọ́n bà kó parí ọdún ọ̀sà ó ń kálukú dáàyè bí wọ́n ti ń jókòó ní kọ̀ọ̀kan lẹ́ǹtí ronú tí ọ̀jàgbé fẹ́lò mí ó ń kálukú wọn náà sì wá sáyé gẹ́gẹ́ wọn ò sọ ọ̀rùn mí òótọ́ o akọni iná àrùwá ìjàmẹ́dà mẹ́ta ọ̀fọ̀ mìíràn tálàfà wà mẹ́ta nà kárọ̀ mìíràn tálàfà kama jẹ́ àdìsí omi mìíní aisha rọ́bì allahu ta'ala nà rọ́ bákan náà àwọn àsábùlì káàfì méje ni wọ́n ajá àwọn lóṣù kẹjọ wọn jáde nílé wọn níjọ́ ọdún nígbà tí ọdún tí àwọn aráàlú wọn ṣe tó jẹ́ ọdún ìbínú ọlọ́run òǹkàlùkù wọn jáde nílé wọn láì mara wọn rí òǹkàlùkù wọn wà níbẹ̀ lẹ́ni tí wọ́n gbé ẹ̀sìn wọn sá kúrò níbi kọ́ lọ́ba àríbínú ọlọ́run ọba. a tún kẹ́kọ̀ọ́ nínú ìlẹ́sìn ẹnì bọ́lọ̀ ń fẹ́ sọ ọ́ nù ọlọ́run sọ ọ́ nù ẹni tó ti kankankanka bọ́lọ̀ ń bá fẹ́ fọ́nà mà ọlọ́run fọ́nà mà kọ́dà kọjá bí ha sẹ́yìn sọ́nà fọ́dọ̀dọ̀ òde débẹ̀ bọ́lọ̀ ti fọ́nà mà ọlọ́run fọ́nà mà àwọn àsáàbù ọmọ àwọn ń darí ìlú kọ̀ọ̀kan wọn ṣe pé yàgò n'i wọn lé wọn rí jẹ wọn rí mu àwọn bàbá wọn làwọn jọ ń tẹ̀lé jọ nígbà tó ronú bákan náà ẹni tọ́lọ́ wọn ọba ọlọ́run bá àlejò ọlá tó bá fẹ́ nù kò sí kò bá kàǹkà lọ tọ́lọ́n bẹ́ẹ̀ nù yóò nù bẹ́ẹ̀ náà lẹ́ni tọ́lọ́n bá fẹ́ bó ṣe rí kórí kò bá lọ nípò ọlọ́run láti fi èyí ni ó mú àwọn ọmọ àwọn àkàbùlùkà tó jẹ́ pé àwọn ọmọ èèyàn ńláńlá òun náà ni tó jẹ́ pé àwọn bàbá wọn jọ ń darí ìlú ni tòun ti bẹ́ẹ̀ ọlọ́run jọ ọlọ́sùn amáwọ̀tà alábọ́n fagbára rẹ̀ hàn wá lórí bó ṣe kùn wọn báyìí wọn yọ ọdún kẹrin kése aṣọ wọn wọn ara wọn kò ṣéǹdì àwọ̀ wọn kò ara wọn rẹ̀ ó fi hàn wá nípa bó ṣe àwọn tó sì jẹ́ pé tòun ti bẹ́ẹ̀ aṣọ wọn kò dọ̀tí àwọ̀ wọn kò ṣéǹjì wọn gbó sí i ọlọ́run fẹ́ jẹ́ kí á ti mọ èèmà èyí tí ń bẹ nínú ìmọ̀ àwọn ọlọ́run sùhánù ọ̀tá ńlá. àwọn adúgbò pàtàkì kéèyàn ọmọ ẹ báwọn ẹni rere bákan náà gbogbo ẹ bá lẹ́sẹ̀ fẹ́ kejì lọ́rùn tó fẹ́ pẹ̀sẹ̀ ilẹ̀ tí ọ̀wà ọ̀rọ̀ ọlọ́run láti fi ilẹ̀ ó wo àwọn tí ń dọ́ ń dẹ́sẹ̀ tó bá lè fa tí ń dọ́ ń dẹ́sẹ̀ ilẹ̀ pẹ̀lú ògbọ́lọ́ yọ bákan náà bí wọn bá sì fẹ́ máa ṣe dáadáa sí ọ̀rọ̀ lọ́rùn kó máa ṣe ń ṣe dára tó fẹ́ máa ṣe wọn kó máa bá wọn ṣe kó máa tẹ̀lé wọn kó máa jókòó pẹ̀lú wọn dáadáa wọn sì máa rọ̀ lọ́rùn ajá dáàmú tọ́wọ́ bá sọ ń pa rẹ̀ tó bá fi ẹnu láì ṣe wa ẹ̀ẹ̀mejì láàbọ̀ ọ̀kọ́dọ̀ kan bẹ̀ gan yóò ti jẹ́ pẹ̀lú èèpẹ̀ ajá ó ń fúnra ẹ̀lẹ́gbin kì ṣe wípé ẹ̀gbin yìí láà tó ń ti bẹ́ẹ̀ ọwọ́ bá wọn ẹni rìn ọwọ́ adẹni ìkẹ́ irú tọ́lọ̀ ti kẹrun ọlọ́wọ́ ti tó mọ̀. àtúrí èèmọ̀ nípa ká máa bá àwọn ẹni rìn ló fi jẹ́ pé tí èèyàn bá ní ìwà burúkú kan tí ń wù tí ò tí èèyàn tí wọ́n ń ṣe dáadáa àwọn tó ń bẹ́ẹ̀ náà ni ẹni tó bá jẹ́ òun náà bá lè ṣe bẹ́ẹ̀ yóò rí èèmọ̀ nínú èèmọ̀ ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba bó ṣe jẹ́ wípé ó ní sí ajá tó bá fẹnu láǹkà wa bákan ní ẹ̀ẹ̀méje láti lè pẹ̀fọ́ lẹ́ẹ̀kẹjọ tòun ti bẹ́ẹ̀ náà ajá yìí ó tún báwọn ẹni rẹ̀ rè ó sì kó oríire bá a. àwọn mọ̀nàfíkì àtàwọn kèfèrí wọ́n fẹ́ máa fira wọn ti ẹ̀rá ìfọlọ́wọ́n ọba. wọ́n ní ẹ̀yin mùsùlùmí ní oúnjẹ eré ọlọ́run ọba ọlọ́run ọba yìí a gbọ́ téèyàn bá ti dáadáa téèyàn fi kàn tó bẹ́ẹ̀ lọ téèyàn bá ta ìdá tí ẹbí mùsùlùmí tó ṣe ọlọ́run ọba jẹ́ náà lọ gbé ṣùgbọ́n ẹni tí ọ̀wá ṣe tọ́lọ̀ ń fẹ́ tọ́lọ̀ fífi ìyà tọ́lọ̀ wá fi iná kọ yóò ju fífi ìyà tọ́lọ̀ wọ̀ fi sọ́kò mẹ́ tọ́lọ́jọ́ kọ́lọ̀ bá tó délé. gẹ́gẹ́ bí àwọn kèfèrí àtàwọn mùnáfìkì bí wọ́n ṣe máa ń sọ wípé ẹ máa ń sọ wípé ọlọ́wọ́n ọba yín ń déédéé ni ṣé èèyàn bá ṣe dáadáa kan ẹni yóò ní ẹ̀san mẹ́wàá tó bá ta burú kan yóò ní déédéé aburú tó ṣe yìí a jẹ́ wípé kí ló fà á tó fi jẹ́ wípé tí èèyàn bá lo fifty years láyé tó fi ṣe dáadáa kó ṣe kárin kése sínú eléyàá gbọ́ kò burú ń bẹ̀ ṣùgbọ́n pé ó wá yẹn tó jẹ́ wípé ó ṣe ó ṣe àìdá nígbà tí ó pé ọmọ fifty ẹ ṣe wá sọ ní àníyàn àníyàn rẹ̀ náà ni wípé gbogbo tó bá ń jẹ́kù láyé òun wọ́n máa bá lọ bẹ́ẹ̀ àníyàn lọ́lọ́run ti múnú wa lọ́wọ́ rọ̀mọ̀dọ́ èsì sísìn tó jẹ́ pé bí bá ń bẹ láyé lẹ́yìn àádùjọ gbà ni bákan náà èyí tó kú tí wọ́n ń lọ tí ń lọ́nà náà torí ẹ̀mí rẹ̀ náà ni pé ọdún eégún tí ń bọ̀ yìí wọ́n ti bá wọn àwọn ọjọ́ wọn lórí ebi ń pa wọn owó tó kù lọ́wọ́ wọn wọ́n tó wá fẹ́ ara ń jẹ látàdúrà ọdún pẹ̀lú ebi ń wọ́n yìí wọ́n tó wá sọ ó wípé tọ́ọ̀bà ara ń jẹ o ó ń di àlàáyì ní ọba nìyà tó ní ìtọ́ bá wọn bàtí ìbò láyé ìtọ́lọ́ fẹ́rẹ̀ làwọn máa ti lọ ìyí tó lè sọ́ọ̀pù àwọn bẹ̀ ó náà ní kú bí ìbá wá lọ́dọ̀ ọlọ́run ó jẹ́ pé ìtìbẹ̀rẹ̀ rẹ̀ kí wọ́n máa ti lọ́wọ́ bá lọ ọlọ́run ó ní máa dọ́nù kẹ́ẹ̀mí lọ bí ìbá wá lọ́dọ̀ ọlọ́run jẹ́ pé ìtìbẹ̀rẹ̀ rẹ̀ kí wọ́n máa tẹ́lọ̀ lọ ọlọ́run máa jìyà mí lọ kí wá ní òṣìṣẹ́ déédéé o àwọn àbá wọn ní àníyàn ní o àníyàn tí ó kú tó ṣe dáadáa tó ní ṣe gbére sínú àlùjànnà torí pé àníyàn rẹ̀ náà ni bó bá ń ṣẹ́kù yóò máa ṣe dáadáa yẹn náà ìfún ni bẹ́ẹ̀ náà lẹ́yìn tí kì í ṣe aburú náà òun náà tó bá sì ń ṣẹ́kù sáyé aburú yẹn náà ni ó máa ṣe àrí ẹ̀kọ́ yìí náà lára àwọn àṣàbùlì gáàbì tó fi jẹ́ pé láì mọ iye ọdún lẹ́yìn ìgbà tí wọ́n dìde nínú ibi tí wọ́n kù sí wọ́n ra ẹnìkan nínú wa wípé kó lọ bá àwọn oúnjẹ wọ́n wá ń sọ fún ẹni wípé dákun o oúnjẹ àláàlì ni kó bá wa rà o láì mọ iye ọdún tó ti ti yìí a jẹ́ wípé nígbà tí wọ́n dínà dáadáa tó wà lórí ẹ̀ òun náà ni wọ́n tẹ̀síwájú kí ni wá jẹ́ déédéé o tọ́lọ́ wọn bá ní tó bá tẹ̀lé sílẹ̀ iná kan máa pé àjẹyàn náà bá ń pẹ̀lẹ́ nìyà rẹ̀. tọ́lọ́ wọn bá bá jẹ́jọ́ mùsùlùmí pé kó máa ṣe báwọn ọ̀gbẹ́rẹ̀ nínú àlùjánnà pẹ̀lá nìyà rẹ̀ tó sì ní kíkẹ́ fèrè náà máa ṣe gbére sínú iná pẹ̀lá nìyà rẹ̀ tí wàá ní òfin déédéé nínú méjèèjì. àwa débi ní màtàrà àdùnnà àti lọ́tí wọn lọ ọbẹ̀ àti bẹ́ẹ̀ ni ìṣe ẹ̀ńtọ́ wájà nínú wọn. bó ṣe di pé wọ́n bá ọba tí a wọnú kòtò ńdá tọ́lọ́ ń tẹ̀sẹ̀ wà fún àlọ́ oorun títí ikú tí a kú tí a wá ń sọ pé ibi táwọn ó ti máa jọ́sìn síbi ìsàárè wọn káwọn bá a máa mà àti pé ń tọ́fà ń ti bí àwọn àtàkùn táwọn jí lásìkò tí ń ṣẹlẹ̀ ní òun ń bákan nínú ibi tí a dé òun náà ni wípé ọlọ́run bá lọ́sùn bá nígbà tó àwọn èèyàn yìí mọ̀ bákan ẹni tí wọ́n rán ló ń àwọn aráàlú mọ̀ tọ́lọ́run wá já wọn padà gbogbo àwọn aráàlú yìí táwa ní àwọn kọ́tà rẹ̀ sórí àwọn ọ̀pọ̀ ilé sórí sàárè wọn àti pé ọlọ́run ọba ó fi àwọn aráàlú yìí torí pé wọ́n ń ìgbéǹde ọlọ́run wá fẹ́ẹ́ fi hàn sí ọba tó lágbára àtúnṣe bẹ́ẹ̀. bákan náà a sọ̀rọ̀ díẹ̀ ní nítorí bá ti pẹ̀lú sáré ní èsì yẹn náà bákan náà tó jẹ́ wípé ọ́tako làákàyè ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tẹ́lòmíì sì ń fagilé pé kò sí tọ́jọ́ nú ẹ̀sìn nípa tí wọ́n fi pósí sí òkú mùsùlùmí àtàlàyé ẹ̀rù wípé a máa fi pósí sí òkú mùsùlùmí pẹ̀lú ìdí ara ìdí tá a fi máa ń ṣe bẹ́ẹ̀ ó ní tí ilẹ̀ bí wọ́n bá ti fẹ́ sí sí tó bá jẹ́lẹ̀ ẹ̀yẹ̀ a máa ṣe bẹ́ẹ̀ bákan náà ilẹ̀ bí wọ́n fẹ́ sí sí tó bá jẹ́lẹ̀ tọ̀rọ̀ tí ò bára mú fi ń ya wọn a máa fi kó sí ìmú ilẹ̀ tó tàbí kí wọ́n fi tẹ́ òkú kúrò níbi kí iyọ̀ kọ́ máa di ara rẹ̀. bákan náà kó síta wá ń sọ yìí kèé ewé ìdáwọn òkèèrè ìdáwọn ń ṣe ní tiwọn o kí wọ́n kàn mú kí wọ́n gba mọ́ra wọn náà ní o kèé ṣe kó wọ́n níjà ìdáta àbí wọ́n ṣe nígbà tó kọsọ́ àtọ̀. kọ́dà gbogbo ojú ọ̀nà wa níbi ìdájọ́ níbi ìdí ní abala pápó kan ní one two wọ́n tó rà kan one three lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ́nà one three lọ́dọ̀rì rẹ̀ one three náà wọ́n tó dìbò one three ọ̀nà mẹ́rin that's two. na àwọn tí àwọn èèyàn wá ń ṣe bí ńlá fẹ́ jọ nígbà tá a sọ báwọn tó mọ́lẹ́ fi lè gbogbo ṣe léyìn ájà bùkátà sí ẹ̀ka kiri ní máa jẹ́ kí wọ́n fi kó ti ṣe òkú mùsùlùmí o. bákan náà nínú tí àwọn àpá wa tí wọ́n ṣàlàyé fún wa ní èsì òun náà ni ọ̀rọ̀ sàárẹ̀ èyí tó jẹ́ pé àwọn àbọ̀ wa mẹ́nu bá ọ̀rọ̀ kan tí ó di tí ó rú ọ̀pọ̀lọpọ̀ lójú nípa títí kó sísin sàárè mùsùlùmí wọ́n jẹ́ pé ó lè rí bẹ́ẹ̀ nígbà tí bùkátà bá pè wá bẹ́ẹ̀ bóyá ilẹ̀ tí a fẹ́ sin mùsùlùmí sí ilẹ̀ ni sábà àfẹ́ kí iyọ̀ kó ara rẹ̀ A wàá fi yìí ẹ̀gbẹ́ kó má àti bẹ́ẹ̀ náà ni kì í ṣe tí àwọn kèfèrí ń lò òun náà nípa pé kákan fi pákó gbá lẹ́gbẹ̀ẹ́ níwájú àtòrí ó lè bá a láǹfààní àti là á kúrò níbi aburú tó lè fún máa yí lára bákan náà kótóri pé àwọn abẹ́rẹ́ ìtọ́jú ìpadà àǹfààní ń bẹ níbi wípé àwọn ń pa àwẹ̀ ara àǹfààní wípé adúrónù ọ̀pọ̀lọpọ̀ òkú wa òun náà

òun náà ló yẹ kí wọ́n máa wẹ òkú o kódà nínú àwọn tí a tún gbọ́dọ̀ mọ̀ òun náà ní pé a fi sídìrù kí a fi wẹ òkú àbí ká fi ká fi wẹ òkú nígbà tí a bá fi wẹ kán ká tún fi nù ú lára eléyìí lára àǹfààní tó wà ń òun ṣe bẹ́ẹ̀ fún ìdín kankan lára òun. jẹ̀mọ́ a kéékèèké kí má ti èyí tí wọ́n bẹ́ẹ̀ sọ ìyànà ńlọ́sẹ̀lẹ̀ èmi zaituni usal bashir àti àfà jẹ̀lìl ìlàjọ́pọ̀ alọ sí ọ̀nà agbórí àríma bọ́lá mọ́rí ẹ̀sùn kan àwọn bọ̀ padà rọ́lẹ̀ awárí ilé kan odidi ilé ni ní ìfẹ́sọ̀ àgbórí tó wà sàárè ìwájú ìdájì wọ́n gbé sáyẹ̀sì ọ̀sìta wọ́n ti kó pòlù léun ilé àwọn ọmọ orílẹ̀ wa kọ ọ̀sẹ̀ bákan náà nínú aburú táàbì mọ̀ wípé ká máa fi òkú lé kì í ṣe aburú kékeré àwọn àbọ̀ àwọn wọn láwọn kó wọ́n pẹ̀lú àwọn kan nínú àwọn tí ọmọ tí àtẹ̀láwọn àbọ̀ ní àná nígbà tí wọ́n wá ń bọ̀ wọ́n rí sàárè wọ́n rí ilé kan tí sàárè wà níwájú bẹ̀ ṣùgbọ́n sàárè yìí ilé yìí ó ti di ilé ahoro àwọn ọmọ àwọn kan jẹ́ ọmọ onílé yìí wọ́n wá dé síwájú ilé náà ọ̀tẹ́ẹ̀lì tí wọ́n fẹ́ ta ilé yìí kọ̀wá jẹ́ nìkan ni wọ́n tàmà wọ́n tàlé wọ́n tẹ̀ ń kọ́lé kò jẹ́ ilé yìí nìkan ni wọ́n wà á tàmà ajẹ́ pé fẹ́ ọlọ́run

àwọn tí wọ́n wà á ti tẹ́lẹ̀ ìgbọ̀nà bá dé sáré múra ọ̀tọ́ bá sọ́dá rẹ̀ mẹ́mọ́ náà láàrín ìdí ń bá ń gbé sáré mú nígbà mi tí wọ́n sọ fún ilẹ̀ náà ni ẹ ṣe ń jábẹ́ fún ọlọ́rọ̀ ọlọ́run mẹ́jẹ̀ ẹ̀kọ́ náà tó ṣe wá ń tàjí jẹ lọ́ba márùn-ún yọ̀ ọ̀dọ́ ní wúgbà gbàgbà gbogbo tó ní kàmbẹ́ ni mo ní máa ń tànú àfárùn yọ̀ bó ṣe jẹ́ ìdí lọ́nu àwọn ọlọ́dúnbò wa ń wò ń jọ́nà àti àṣẹ bákan náà nínú tá a tún rí òun náà ni pé ìyá kan ó ní ilẹ̀ kan tó jẹ́ pé ilẹ̀ kan tó ní náà nu ó wá tà á báwọn tó fẹ́ẹ́ fi kọ́lé epo nígbà táwọn àyùn débẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ ṣe ń bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí wú ilẹ̀ náà kan òkú mẹ́ wọ́n wá sọ fún pé kọ́ àwọn ò lè ra ilẹ̀ yìí ebi màmá mi ni ẹsùn tẹ́ bá ṣe ń bẹ̀ ṣùgbọ́n nígbà tí obìnrin yìí tí ó padà wá lọ padà ní òru ó dà sínú àpò arúniyọ̀ bẹẹ ló gbé kọ́pá lawara làwọn ará àdúgbò ń wò ṣé lọ sí òkú ìpadà ni àbí lọ ń tà á. jẹ̀mọ́ lè mẹ́ ó wá jẹ́ pé ń lọ ní pé bó o ló ṣe tẹ̀sẹ̀ láyé kọ́ wá ní ọ̀rọ̀ ọmọ òjò wọ̀n ráyè ọmọ náà nù. ẹ̀sùn àwọn tó tún bóò ni òṣè rẹ́sìn ọlọ́run ọba ṣe kó wá sọ́jà ọ̀rọ̀ ọmọ náà ní ẹ̀wá wà àwọn ọmọ tó torí wọn tí òfin rẹ́sìn ọlọ́run ọba ṣe ẹ̀wọ́n máa ṣe lẹ́yìn rẹ̀. gbogbo ìgbà wa sọ ń pa aburú lẹ́yìn ẹ̀ka sí fẹ́. fúnra mi ní ṣùgbọ́n wo bẹ̀bá wọ́n ń ibi wọ́n wú kìíní kejì kẹta kẹrin karùn kẹfà keje kẹjọ kẹsàn kẹwàá kọkànlá kan kejìlá ní ìwò mọ́. àwọn àfọ àwọn wọn ní gbogbo tá a fún wa ń sọ pa gúrú títí kú lẹ́yìn ẹkún fi ẹ̀jẹ̀ wọn ní àwọn gangan àwọn wo àyè kan. tó nke pé wọ́n ń wò níbẹ̀ wọ́n wù kínní wọ́n wù kejì wọ́n wù kẹta lórí ibi méjìlá làwọn òwò máa wò wọ́n láì lẹ̀kìn àtàkẹ́ bí wọ́n wò fún plus wọ́n ní wàláì ilẹ̀ tí wọ́n ń tà tí ti wú àwọn òkú yìí ilẹ̀ tí ò tó tún pọ̀ ní o àwọn èèyàn ń tẹ̀lé mọ́kúbárọ̀ àwọn èèyàn ń ní mọ́kúbárọ̀ ibi là ń pè mọ́kúbárọ̀ ibi ẹ wá wo ń tà sọlé wájà. lẹ́yìn ọlọ́run wa bẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ aláwọn ẹ̀kọ́ tó ga. níbí yìí ọlọ́run wa fẹ́ náà kó wa láwọn ẹ̀kọ́ tó tó ga. ó ní báyà fún náà. سيقولون ìfara rẹ ó rí pé wọ́n máa wí àwọn ọmọ àwọn máa sọ̀rọ̀ apáta sọ pé àwọn Yẹhudi ni tí a níbi sallallahu alaihi wasallam bọ́bá olùgbàpọ̀ ní Mẹ́dínà apáta nínú àwọn nàṣọ́rọ̀ ni lórí àwọn nàṣọ́rọ̀ Nàìjíríà wọ́n wá mú sọ̀tọ́ àlejò Mẹ́dínà àwọn nàṣọ́rọ̀ Nàìjíríà àtẹ̀tẹ̀lẹ̀ wọ́n bá sọ̀tọ́lá anábì ọlọ́ni àwọn ni wọ́n máa sọ apáta nínú àwọn kùfáàrù ni àwọn kèfèrí èyíkéyìí torí ó jẹ́nu wọn kí wọ́n máa sọ wọ́n máa sọ wípé sàlá gbogbo táyì bá rí àwa máa pa wọn jùlọ wọn ò ju lọ ẹ ń sì kẹrin wọn ajá wọn. àwọn akáko mọ̀ sọ́ra nù. ọlọ́wọ́n bá wọn wá ń sọ fún wa wípé ìrẹ̀ nẹ́bì àwọn wọn máa kọ àwọn àfáà ní àwọn làwọn tí ọlọ́wọ́n bá ń sọ yìí. apá kan nínú àwọn àfáà wọ́n ní àwọn yẹ̀wúdí ni apá kan nínú wọn wọ́n tiẹ̀ ní àwọn ni apá kan nínú wọn ní àwọn ni o kí ni máa sọ wọ́n máa ní òǹkà àwọn àti áfíríkáàfì ni ajá àwọn lóṣù kẹrin o. bẹ́ẹ̀ náà nínú wọn máa gbé hàn bá ń kọ́ márùn-ún yẹn ajá àwọn wáyà سابق كلبهم رجمه بالغيب بلون سواو بلون بل هو رجم بالغيب láti máa dábàá tí ò dáyàn jù gbogbo àwọn tí ó gbogbo yìí ìjọ ìrọ̀lẹ́ lójú o nígbà míì wọ́n ti wípé márùn-ún ni wọ́n ajá lóṣù kẹfà ọlọ́run wá ti parí ẹ̀ pé gbogbo yìí wọ́n máa tọ́ láti fi dábàá bú ni ò ní níwọ̀n àmàdájú rẹ̀ wọ́n sì máa tọ́ fáwọn èèyàn bíi pé àmàdájú bẹ fún ọ lórí ẹ̀. ọlọ́wọ́ ní wáyà kò ní ọ̀nà sábà tó wà sáánù òun kẹ́lẹ́bù wọn. àwọn kóòtù náà tó gbà méje ni wọn ajá wọn ìlú òsì kẹjọ. àwọn kan wọ́n sì máa sọ wípé méje ni wọn ajá wọn ló mà ti kẹjọ. ìmọ̀wádìí ló ti dábàá wọn àwọn àfáà wá ní èèmà ó wá dé nínú èdè lárúbáwá wọn àwọn àfáà tó tọ̀ ń pa wọ́ọ̀ kí n bẹ́ẹ̀ bí sámínú sẹ́yìn àkún àtàràtà fún rọ́ọ̀bìrù kẹ́lìmù òṣìwọ́n bẹ́ẹ̀ wọ̀yàkúnú kẹ́lìmù wẹ́ẹ́sẹ̀ wà sáàdìsùn òsì mẹ́. ọwọ́ ní wẹ̀yà kú náà àfáà ní ìgbé ọ̀rọ̀ kalẹ̀ èlé dárọ́wá bó ṣe rí òun nù. tí bá ti sọ ọ̀rọ̀ nǹkan méje èyí tó bá fẹ́ rẹ̀ wọ́n máa fún ní wáwò wọ́n á máa ń pè ní wáwò apákanra. apákan nínú àwọn elédè wọ́n ní nínú èèmà tàbí nínú èèmà èdè lárúbáwá òun náà ló wà wípé nínú ìṣesí àwọn lárúbáwá òun náà ní pé tí wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n mú òǹkà wá tán bá ti dórí ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n wà fún níwáwò yóò o pé òun náà ló fà á sí eléyìí tó fi níwáwò wọ́n mọ̀ ọ́ pé ń wọ̀ o. wọ́wọ̀ ẹ̀kẹjọ wọ́wọ̀ a máa pé wáwọ̀ yìí ní wáwọ̀ ẹ̀kẹjọ apákanilá òṣìṣẹ́ wọ́wọ̀ gbàgbà olóòpọ̀ tí ń jẹ́ wọ́n ní wọ́wọ̀ ní ní àáyàtìlà adájì lọ́dọ̀ ọlọ́pàá sẹ́gùn ó ní òpin òǹkà wọn wọ́n ní tẹ́ẹ̀nì lẹ́sẹ̀ ìyàwọlé ni sẹ́nu kò sábà ní one two three day in may sábà tí wọ́n tẹ́ẹ̀nì báyìí láàrin dáadáa náà ní dáhùn báwo lọ wọ́n ní no lọ́dọ̀ ọ̀sìn tí wọ́n ti pẹ́tipẹ́ nínú pẹ̀lú ọ̀wọ́n seven ni òǹkà wọn pè sí éèkì wọn kò gbọ́dọ̀ má ní wá o wọ́n ní tẹ̀ ẹ̀lẹ́rì wọ́n ní àlẹ́rì. apá kan nínú àwọn alágbáwá wọ́n ti ẹ̀ ní nínú ìpìlẹ̀ ibi tí òǹkà lọ́dọ̀ àwọn lọ́dọ̀ tó dé tipẹ́tipẹ́ òun náà ní méje òun ló fà á tó fi jẹ́ wípé mẹ́jọ yẹn yóò fi ní wá òun torí pé kì í ṣe ojú tí òǹkà dé gangan nù. wọ́n ní ẹbí àwọn olùkọ́rán ọlọ́ni àtà ìbúnà làábìdúnà làámìdúnà sáìdúnà rọ́ọ̀kìdúnà sáàjìdúnà ámì náà màrú wà. na an na wal hafizun li hududillah ìgbàgbọ́ òkò débẹ̀ ká jẹ́ wípé òpin òǹkà ti parí lórí seven nígbà tí n tí ọmọ wa lọ lórí ẹ̀ tó wá dé wọ́n wá tẹ̀tẹ̀ ìjọ ìwà òun wá ò sì wọ́ wọn ní ẹ̀ ǹjẹ́ ẹlẹ́rìí lórí ẹ̀ wọ́n wá mú ẹ̀rí wá nínú sọ́dọ̀tù táwọ́bà nígbà tí ọlọ́run ọba ń ka àwọn èèyàn rẹ̀ nígbà tó kà wọ́n sórí méje ẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́run wá fi wá òfin. ẹ̀rí kanu nínú sọ́dọ̀tù tàhírìn alọ́kọ̀ọ́bá fẹ́ máa sọ ń pa wípé ìrìn ànẹ́bí tí àwọn rẹ̀ ọba fi ọba kọ pẹ̀lú rẹ̀ nù oní fi pààrọ̀ fún ọ kí wá ní nǹkan náà ìntà tó ń bá bàbáàdì sọ̀bọ́dì tó ní gbogbo náà wà ìntà bọ́ ọ̀nà rọ àríyìn ìfà nínú lọ ọmọ tó ní wà sọ́ọ́lì tó ní wọ́n ní mọ̀lá àtẹ́kọ̀ọ́ ẹ̀rọ ń tàbí àtàrọ̀ bù ú ìntọ̀ lápapọ̀ náà ayélujáwó àdìwádà lọ́yọ̀ nìkún mùsùlùmáàtì wà mùmìnàtì kọ́ọ̀nì dáàtì تائبات عابدات وأبكار وتبوى ṣùgbọ́n eléyìí eléyìí kò mú inú ọ̀rọ̀ tán fọ́dún ìdákọ́mú wọlé kan ṣùgbọ́n àwọn ẹlọ́wọ̀ tààlà sọ́sọ̀ ìgbàlẹ̀ ó ní àwọn nǹkan ní ìtọ̀wá sí tí òjò kọ́rọ̀ ìwọ̀ tí ó lé ní méje kò sì ti wá òbẹ̀. bákan náà wọ́n tún mú ẹ̀rí ní ìwà nínú sọ́látò sàkárì nígbà tó lọ́wọ́ bá ń sọ fún ànẹ́bí sọ́lọ́lá wípé gbogbo àwọn ìyàwó rẹ̀ ànẹ́bí tí wọn bá fi ọlọ́kàn balẹ̀ ń pààrọ̀ wọn pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ṣùgbọ́n nígbà tó dórí ẹlẹ́ẹ̀kẹfà ló tó wá mú wá àwọn àwa wọ́n ní eléyìí ó gbogbo a rí níbò o ó jẹ́ wípé èdè àsọtọ́ yìí àwọn o méje náà lọ́wọ́ dúró o méje náà ni o ti jẹ́rìí méje náà ni ó jẹ́ wípé nígbà tí ó di bí ẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́run wa ń wá òwà ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ ìbàdàn ṣùgbọ́n a rí ń kà tọ́ wá lé méje bákan náà àwọn àfọ àwa wọ́n ní àtìtì rí níbò míì tọ́lọ́wọ́n bá ta àwọn nǹkan èyí tó pé méje ṣùgbọ́n tí ò padà fi wá òsì àwárí ìmọ̀sọ́tò àṣẹ ọlọ́ni wọ́n lọ́wọ́ lè dá ìlà ìlà wà ní mọ́lẹ́kù alìkùdúsù àtìsàlámù alìmúmínú alìmúàìmínú alìhàzízù alìjàbárù alìmọ̀sákàbì subhanallah bákan náà àtúrí ìmí èyí tó wà nínú ó ní òjò kọ́rọ̀ yọ ọ tó wà ní kúrọ́tò làhájìr tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala ta tó kọjá méje kùsùnmíọ̀ òfò ti bí wá òsì. apá kan tún ní ìwé ṣe ń bẹ̀. ló bí pé ó ní sẹ́ńtò sọ ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ó dá nǹkan ní déédéé méje ọyọ̀wá òfin ọwọ́ amúkejì ẹ̀wà ọjà ń déédéé mẹ́jọ òfin wọ́n òfin náà tó kọ́ ọlọ́run ní wàsífà lẹ́bí iná káfàrú ìlàjẹ̀ àmìnàmà jùmọ̀rọ̀ àtà ìdájánuwa fúti àti àbúwàbúwà nítorí pé inájẹ̀ wo méje ni nígbà tó wà níbi àlìjẹ̀ náà ó ní wàsífà lẹ́bí iná tàkọ́wọ́rọ́ kọ́mọ̀ ẹ̀jẹ̀ ti jùmọ̀rọ̀ àtà ìdájánuwa fúti àti àbúwàbúwà torí kọ́ka méje sínú mẹ́jọ ọwọ́ àti wọ́n òṣò tó ti bí òṣìṣẹ́ pé ọkà gbogbo ẹ̀lẹ́ سبحانك والله

sáàtì gbọ́ pé pé kí a bá báyìí àjẹ́nà báyìí àjẹ́nà báyìí irú wá òfẹ́ ìjà àti ó ti wà mbẹ́ o ọlọ́wọ́n wà sí pàlẹ̀ bí nà káfàrú ìlàjì ànàmà ìdúmọ̀rọ̀ àtà ìjà àjà wa fúti hàk àbúwá àbúwá nítorí wípé kò ju méje lọ nípò rẹbi tàlìjẹ náà ó ní wà sí pàlẹ̀ bí nà tàkọ́ rọ́bà mẹjẹ́ ti ìdúmọ̀rọ̀ àtà ìjà àjà wa wà fúti àtọ́ pẹ́tẹ́ bá pa bá ń ní ọ̀pápọ̀ ọ̀yọ̀wá òkú ọwọ́ adébìtì ìgbọ́jẹ́ mẹ́jọ ọjọ́ kékeré kọ́ fẹ́ máa kàǹkọ́ ọ̀kẹ́ náà yóò fi wá òsì lẹ́yìn ẹlẹ́ẹ̀dẹ́gẹ́ ọwọ́ àdúrà ni zumar nígbà tó nípa tí wọ́n òsì ṣùgbọ́n gbà tó débi ti àwọn ọmọ náà èyí tó jáde mẹ́jọ ni ó wá fi wá òsí òun nígbà tí òun pààyàn tó dé méje yìí. ṣé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ ṣé bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ kí lè rí wa tá a fi sọ bẹ́ẹ̀ níjọ́ níjọba ìjàmà gbogbo ẹjọ́ wọ̀ náà tí a máa ń dà wọ́n lọ bí iná wọ́n bá ilẹ̀kùn náà títí dàbí títí bákan náà àwọn ọmọ náà nígbà tí wọ́n bá fẹ́ wọ náà wọ́n bá ilẹ̀kùn náà tí gbogbo ó ti ṣúdà á lẹ̀ torí pé ara ti ń ka iná tó ti ń retí wọn. mo jẹ́ bá ń da àwọn ọmọ sẹ́yìn jẹ́ náà tá ń lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ níjọ́ náà lọ́hùn nígbà bá dọ̀rọ̀ gbàgbẹ́ náà á bá ilẹ̀kùn rẹ̀ ń títì pa ànábì ni ó wà máa bá ní dírẹ́bẹ̀ tí yóò fi jẹ́ pé wọn náà tó wá sí torí pé oore ìkẹyìn náà nù oore ni akó ni àní yẹn àbá ń ti pa nígbà lọ́wọ́ wọn níbi tẹ̀ tí wọ́n rẹ̀ sí sílẹ̀ ọyọ̀ wà òfò wọ́n ò lè ta bí ìrì pé àkọ́kọ́ tí ó díẹ̀ kàtó wà jẹ̀ náà kí ẹ ti bá a bá sílẹ̀ kàtó wọ̀ orí wà ọbẹ̀ jẹ́ sórí adẹ́. bákan náà nígbà tí ọlọ́run ọba àbálẹ̀kùn rẹ̀ ní títì èyí tó jẹ́ sí ànábìwá Muhammad sallallahu ni yóò jí rẹ̀ mẹ́wájú ọlọ́run ọba tọ́lọ́run ọba òfin ní kí wọ́n sí ilẹ̀kùn yìí fún wa ṣùgbọ́n nígbà ọba àlejò ọlá tó wá ń sọ̀rọ̀ nípa ọmọ náà torí pé ilẹ̀kùn títí ẹ̀ yóò ti wà ní títí ilẹ̀ tẹ́lẹ̀ kò fi osi òsín yẹn ṣùgbọ́n nígbà tó débi ti àwọn ọmọ àlùjẹ́ náà èyí tó jẹ́ pé nígbà tí àbálẹ̀kùn rẹ̀ ní títì wá ò wá wà ní ọmọ náà wọ́n tẹ̀sẹ̀ wà sí fún ẹ nígbà nàbí wọn bá bá ṣe kíni o tó bá bá wọn jí rẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ bí ọlọ́run ọba pẹ̀lú kí ànábì ọ pàdé mẹ́lákù sí ọlọ́run ọba fi sọ ọ̀nà àìjẹ́nà olólórí gbogbo ọjọ́ ń ni ọ yóò lo ànábì ni yọ wà ní díkà ìmílìkì àyà àhàdì ọ̀gbìnà ìwọ náà ni ọ̀pá ńlá fẹ́ kó kí n ti fún kí ìtìbọ̀dọ̀ síbẹ̀ nìkan ṣáájú rẹ̀ torí pé gbogbo yóò àwọn máa dúró òun tún lè fi pọ̀ dákùn tààkìrù ìgbò díẹ̀ káà bá ti sílẹ̀ káàmà bọ́bẹ̀ life and direct olómo ti wọ́n wá kì í nítorí ọ̀tá. bákan Muhammad sallallahu alaihi wasallam nígbà tí a bá dé ẹnu ọ̀nà àlùjánnà tá a bá ní títì tó jí rẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ́ ń ṣẹ̀ṣẹ̀ wá ní kí wọ́n ṣe fún wa ẹni tọ́lọ́wọ́n mọ́láfù tọ́lọ́wọ́n bá fi ti àlùjánnà tí ṣe rìdùwán òun náà ni ó máa sọ wípé à ìwọ náà ni wọ́n ní kí n ṣe fún kì í wá òtó wá wà ń bẹ̀ yìí kì í ṣe ń ti tò nǹkà ṣùgbọ́n ń ti tò orí ipò ti wà ń títì tẹ́lẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sí i látara ìdí rẹ̀ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ọlọ́njọ́ ẹjẹ́ wà lìjẹ́ náà ọlọ́njọ́ mẹ́jẹ̀ àwọ̀ náà. gbogbo tá a ti lẹ̀ ti wá gbọ́rọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ ní ìjọ ọdún máa ṣe fẹ́ lọ o. jẹ nínú pàǹbáwẹ̀. èrètá jẹ nípa jọ pàǹkì ni. jọ pàǹkì ni. ìṣàkìlá awúrọ̀wàlà fún àwọn ọmọ lápapọ̀ àtàwọn àyà pẹ̀lú àwa olólùfẹ́ bá àlékún ẹ̀mí gígùn balùfà àlékún àlàáfíà àlùfà àlékún àrísìkì balùfà wa àtàwọn aya lápapọ̀ àtàwọn ọmọ wọn lápapọ̀ pẹ̀lú àwa tájọ̀ fún fẹ́ bàbá.